أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين ثلاثي عن جعلون يعني حكمة من التاريخ ما بين وفاة الرسول صلى الله عليه وسلم إلى مقتل إلى مقتل حسين سنة 61 الإجري àsìkò tó gbòdí ẹ̀ ní pàtàn láàrin ìgbà tí a ní kòtò dá àti ìgbà tó wípa sẹ́dínà hussein ọmọ ọmọ àdébìsọ̀ sílám one years after hijira àfẹ́dọ̀ sí sílá náà ni usman bin muhammad al-khamis ọlọ́run kó bá sàfà lẹ́sìn rí àlàyé ní ìjà ìkàrú ìpèsè sí àwọn òbílẹ̀ jẹ́ nìyẹn ojúlówó tàn wọ́n fẹ́ da ìkàrú àfikàwọn kan múra àfáwọn sàlàyé fún abó láti lójúlówó tàn tó bá ìsìlámù sàlàyé àwọn tíra tó yẹ káká àwọn akẹ́kọ̀ọ́ tó bí dà bá ń kà á mọ̀ pé ìfẹ́ ẹnu ni wọ́n ń tẹ̀lé tó wá sàlàyé fún àwọn tíra tó yẹ káká page 22 láti bẹ̀rẹ̀ ní ìrọ̀ yìí the last paragraph من من من أراد التوسع فيرجع إلى كتب التاريخ nípa bẹ́ mú àlékún mà lórí ìtàlá ìtíwájú nípa tíra ẹ̀ tíra kọ́kà àti tíra kọ́kà àti àwọn tíra tààrí nínú àwọn tíra tíra kọ́kà kàtàrí ilẹ̀ umami wal muluk gẹ́gẹ́ bí ìtàwọn al'umma nations ìtàwọn ọba kíló ẹ̀pọ̀ àwọn nations obi dúó kíló kó àwọn ọba al-mash'ur bi tarikh tabari pípẹ́ wọ́n ma tí a ní tarikh tabari ọlọ́run kó bá sa ìmáàmù tabari lẹ́sàn rẹ̀ mùsùlùmá gbé bàbá yẹn ó wà lọ́mọ 85 years old ó ń sáré lọ́wọ́ wà lórí sick bed there àmá ìgbà sọ àdíjì kan bẹ̀rọ ní ẹgbàmú bẹ́rù ọmọ bẹ́ kọ̀ sọ ọ̀rọ̀ àdébì lọ́sọ̀ fúrọ̀ lọ́bá lásán tí àwọn àyẹ́ tó gbìyànjú dé ó dé wa àwọn albidayati wal nihayati li ibn kathir àfikà ka albidaya wal nihaya ti àfáwà ibn kathir àwọn tààrí islam li zahabi àbí ìtàn islam ti imam wa imam zahabi rahimahullah أو غيرها من كتب التاريخ المتعمدة أتعوان بيه لأنه وكرة تاريخ ثالث راتي حيث واني إسناد كنو الشريعة الإسلام gbogbo nǹkan yẹn bá fi àwọn sọ̀hábà ní kúnnà lánàṣà al'isnad anìrìjáàl àwọn ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àìbèèrè fún isnad pé àwọn tàbàgbàwà tí wọ́n ti má dìsíwá àgbà wọlé ọ̀kàlà máa gbé wájì ní àwọn ọmọrà ọmọ wájì lókùn kan ọlá máa hàrẹ́sà fìtínà àwọn àti fìtínà dé kó na sánmù lọ́nà rìjá àlàkùn wà ní káyì kàlìmọ̀ gbọ́rọ̀ wà kama gbà wọlé báwọn sánmù lọ́nà rìjá àlàkùn ẹ̀sù àwọn tí wọ́n sì kíni àwọn ọkùnrin jẹ́ gbàlejò wa nǹkan mi ní in kana min gairihim alo bida na turko lakum ẹ gbọ́rọ̀ àwọn sọ́kú sọ ni àwọn ọmọ bídá ni a fi ilẹ̀ fún yí ó so it's not the ọ̀rọ̀ very very important kò máa ti lórí tẹ̀nà oyo tí bẹ̀rù tàrí imam al-Tabari ahamu kitab fi tarikh al-islami tíra fáwa imam al-Tabari mo ní the most important olódáàdù ní fẹ́sẹ̀ nílẹ̀ yìí gbò ìtàn ìtàn islam kàfíra ma yóò kílò náà só anhò àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bá bẹ́ sọ̀rọ̀ ọmọ àrífẹ́sì tó bá rí bẹ́ẹ̀ ẹwù tó bàrí báyìí ẹwù tó bàrí báyìí àfíà ni fa'álù sunna wa álù bídá yankilóna wa yàtìhàtìlóna bí tàrí ìtàrí àwọn álù sunna tó àwọn bídá náà wọ́n náà máa fi ṣe mẹ́mù tó bàrí ṣe حجة ولماذا ترى يا ترى يقدمونه على غيره من التواريخ يعني كلا كلا يفرح تقول تعالوا السنة تعالوا البدع بقوا ما تستبري ثم أقعكم بقوا جوان كلا تعالوا كلا تعالوا أفعلا يقدم التاري إمام التبري على غير الأمور كثيرا منها أفعلا به يتفع tó ma fi ka tíra imam Tabari ju àwọn tíra yóò lọ alámẹ́sọ pọ̀ nínú ẹni nínú ìtàkùn ni pé kọ́rùkà hàn ní imam Tabari min tíkà àwáàdì àsìkò tí wọ́n bí imam Tabari tó lò gbé sáyé rẹ̀ ó súnmọ́ àsìkò tó gbé sí ẹ̀ńtẹ̀lẹ̀ tí wọ́n bí imam Tabari ní 224 years after hijira lórí ẹjọ́ ọmọ ẹgbẹ́ káwọn àtìbá òtò àbẹ̀rẹ̀ ṣe gbogbo first hundred years second hundred years wàhálà third hundred years yẹn ni wàhálà yẹn bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ so àsìkò tí wọ́n bí sí àsìkò tí fìdínà yẹn ń ṣẹlẹ̀ lọ wọ́n máa hàlẹ́ sílẹ̀ fìdínà àsìkò ìlànà yẹn lè kọ́ sí mọ́sá àbá wọn àti fìdínà wọn pẹ̀lú rọ́ọ̀ kálukú wá ọ̀nà láti gbogbo wọn dẹ̀bí kí wọ́n lẹ́sìn kọ́tì ẹ̀ àbí kó hun wọn ìtàn rọ àbí kó sọ àbí ti rọ ọmọ ìlà zalik kọ́lẹ̀ kálá rasulullah sallallahu alaihi wa sallam inna fil janna sajara àwọn àwọn ṣíyà àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fún àdís àwọn ṣíyà lọ́fà ìmáàmù wa ìmáàmù máàlìkì rahimahullah kọ́ni yá kọ́rọ̀jù hadith min madina shibran yarjo min iraq zira'an wani hadisi ya kò ní madina inda ya je ẹ̀bùwọ́ wọ́ka báyìí ṣúran o yarjo min al-iraq ṣe iraq ló láwọn ṣe àwọn ìbẹ̀rẹ̀ àwọn bíjì zira'an ó ti tó ataka ó kí ni ó ti kún wájú ó ti fi kún makira ni wọ́n máa pe darab làwọn afọ́ ní àdìsí máa pe iraq jaru darab makira ni ó ti máa hun àti kọ́bíwà so ìmáàmù wọ́n bí láti jọ pé ó súnmọ́ gbogbo sí ẹ̀sẹ̀ rẹ̀ wọ́n bí ní 224 years after ìjìrà ó di yẹwà so ó wà nù gúrùpù the first 300 years naam number two أن الإمام الطبري يروي بالأسانيد ها إمام الطبري oníkà sọ̀tọ̀ lásán láyé kó mú ìsinádì wá ó lè lẹ́ o ó lè lágbára o àmọ́ yóò mú ìsinádì wá fulan an fulan an fulan ó di wa kí láwọn fásitì wí al-isnadu min ad-din àbí wọláwọlá isnadu àkọọ́lá mọ̀ ṣe àmà ṣe wa lẹ́sìn lè bùtọ́ ẹ̀ka lọ́dún kàtúnà ìgbà yìí nù láwọn àfáà wa ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa wá ó dà wá ní fine and good ó yá dàní ah, development tó dání wọ́n pé ọ̀rọ̀ táwọn wíyọ́ wà ní tíra báyìí ọwà sínú ọdún báyìí ó yẹ pé gbogbo tíra náà kọ́ ni eh, gọ́wà ní tíra o ní ẹni kọ́lọ̀ òdòdó àti kó ní isnad ó di yàrá ibrahima ó ní isnad ó ní al-isnad min ad-din isnad ara rawahu tabari nasai راوي ابن شيبة أحا قلرو ربك فيك على رسول الله صلى الله عليه وسلم قال ابن تنبير الكافرين ايه شواني اولي اما اقلقوا دورة النافعين دورة النافعين اقلقوا رما قلت به ايه اقلقوا حزم موضوعات اولي يا ابا حسن هو اقوى من قبل كراهي فيوم ما تلاربوا امهم اولي اقلقوا ايه رما قلت به الله سعدوا نعم نمبر 3 جلاله جلالة إمام الطبري رحمه الله ومنزلته العلمية جلالة إمام الطبري علات في إمام الطبري كفواره ومنزلته العلمية أتكور نومة أتكتال فواره زيني أبري بيوري يوضعني من صور أبري روي بيوري نمبر 4 أن أكثر كتب التاريخ تنكر منه أنه أطلق سرع التاريخ كما يسري وما مو وتحفزي وما قرأ في الرمام فإذا كان أمر كذلك سلام علي بالي فنان إذا أردنا أن نقرأ فابك سرعتا أبو مباشرة إلى إمام التبري دائما ذلك أن نتلع káwọn náà lọ bí sọ́ọ̀tì wọn náà ti mú káwọn lọ lè mú mẹ́ walakin kama bakartu fa ahlu sunna ya'khuduna min tari tabari ìgbà mọ́ yẹsọ síwájú àwọn ahlu sunna wọ́n máa mú nínú tari imam tabari wa ahlu bid'ah كذلك يأخذون منه ما يوافق مذاهبهم منه lára àwọn oníbídà náà àwọn ọmọ rìfẹ́ẹ̀sì àwọn ìjọba bá mọ́sábà wọn èdè wà bá mọ́sábà wọn ni ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ìkìlọ̀rọ̀ kìlọ̀rọ̀ ọ̀rọ̀ tó kìlá ní ẹ̀fọ́ ọ̀yẹ̀dà kánà amúrù kàbáàlì kálà mọ́rù bá rí báyìí o أن نتعرف على منهج الإمام الكبري في تاريخه ká mọ̀ nípa bóò ní minhaj bisikọ́lọ́jì Imam Tabari tí ń bá láti kó tíra rẹ̀ jọ Imam Tabari ọlọ́kọ̀ọ́bà kẹ́ bàbá náà ọlọ́ba ó lo about eighty seven years láyé àbí eighty six years láyé ọlọ́kọ̀ọ́bà kẹ́ kọ́bà sànù rẹ̀ lọ́ba láwo footnote àfáàní àtọ́bárí àfáàní Imam Tabari wa Muhammad ibn Jarir nígbà mi jẹ́ máa ń kásán kó agbáko kálá ibn Jarir kálá ibn Jarir انه امام تمر انه عرفه خذ بن يزيد اما يزيد ابو جعفر الطبري ابا جعفر الطبري مفسر اكون تفسير تفسير لا تلعب ولا جو تفسير لا تلعب ولا جو يعني كتفسير الكدوت ابن كثير له خذ يوا ọdún tí ìmáàmù ibn Kathir fi léde ẹni pé ìmáàmù ibn Kathir àwọn dọ̀ọ́yìn fún náà àdífẹ́ ó mọ̀ ọ́n níwọ̀nba àmọ́ sí báyìí pọ̀ kí ló fà á ìbínú àtòbí títọ̀ tó bá ṣe kùsọ́ náà ní ẹ̀dà yorùbá ni borí bá ṣe tóbi tó náà ní máa fi tọ́lọ̀rọ̀ yẹn borí bá ṣe tóbi tó náà ní máa fi fọ́rin tó tọ́lọ̀rọ̀ yẹn tó wá kéré ẹ̀ máa fọ́ ìlú abẹ́ fún wa àbí ẹ̀ máa jòkó yọ fún wa wọ́n mú adif kí ẹ ti pé mo fọ́ fẹ́ẹ̀lì kan mú adif ni kọ́ àwọn báyẹn mú áàkì àfọ́ tààrí ìyọ́mọ̀tàn bisi adama ne rahimahullah wani ba ta matan najeriya yi shi alaman jikan nuwa zuwa gaba kewan ka faƙi a sani suke ne gbogbo ayé su ọkọlọ ẹwọ ọ̀rọ̀ àwọn afẹ́ nípa Abu Hurairah ó ní Abu Hurairah muhaddis wọlé lọ bí faƙi ó ní oníyàn Abu Hurairah ẹ lè fi Abu Hurairah wé Abdullahi bin Umar Abdullahi bin Abbas ó di àwọn ẹwọ́n kàwọn kàwọn faƙi yìí làwọn ẹgbàá tó jẹ́ muhaddis wọ́n jẹ́ faƙi àbó òyìnbá mohadis ni olùkọ́lì tiwa àwọn fàkíwọ́ wa yẹ̀ wò wọ́n ayọ̀ ìdájọ́ kò mẹ́ ìsàmìtìmọ̀ àkàm ó di wa wallahu ta'ala alam naam wa usuli akuni usuli mo mú tíra kan yìí tíra yìí tíra arkanu islam ní ìdáwọn náà ni àwọn ní program kan ní yobe ayé gómìnà wọn yìí gómìnà wọn bí ayé gẹ̀rùkú àdínì yìí kí ló kọ́ rẹ̀ alílùkọ́ alílùbáwò gómìnà kọba yìí ni gómìnà yẹn jẹ́bọ̀ kan kọ́kọ́ wọn ní yorùbá nínú bukaraba kọ̀mí bukaraba bẹ́ẹ̀ni Ibrahim Ibrahim wọn ló kọ́ rẹ̀ Ibrahim ọ̀pẹ́rẹ́tì ayẹ̀rẹ̀ ni a ṣe program kadi ní yorùbá state tó náà ni adamawa bí yóò là ní ibi adamawa ha ha ti fuga ní idobi street damaturu ẹ̀ṣùn ma ti fuga mi ma mú tíra yẹn lọ láti mú tẹ̀mú tíra yẹn dé ni ma mú tíra yẹn lọ tí wọ́n ń sọ nípa hajj tí wọ́n ń sọ̀rọ̀ nípa la ilaha illallah ara yà sọ pé kúndùn lọ sí mọ́kàdésì ọwọ́ abúlé àwọn tí wọ́n bá international lọ ọwọ́ adimaka ìjọ kẹ ìjọ àbíjọ kejì wọn jimaka ọba ṣe ń múra rẹ̀ ọba ṣe ṣe ń múra rẹ̀ ẹkẹsàn lọ sí àràfá wọ́n dé mùsùlùmífà ló bá rẹ̀jẹ̀ fúláìtì wọn jẹ̀ níyì on third ni wọ́n gbéra àbí ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ fúláìtì wọn ni gbéra wọn lọ́jọ́ lọ́jọ́ ọ̀sẹ̀ kan náà lọ fúláìtì ní lóde àti ìgbà ní ṣẹ́dú ó yẹ pé kò sí ní lọ sí ìdí wọn ní àsùnwìn àti ìgbà nǹkan oṣù yìí àìsí ṣe tàwáfù ní olúwa kò ní àjì báwọ̀ sí ní ní à nǹkan tó kàn sí ni pé yọ́wẹ́ ilé làpán ilé sí tàwáfù ọlọ́jẹ̀ yẹn la kí ni ẹ̀rí rẹ̀ ọ̀yọ́lọ́ ni ọ̀tún ọlọ́ àmọ́ tọ́tà àtún so àfáàyẹ hamis ní gẹ́dọ̀ fọ́ hamis ní jẹ́ ọwọ́ akọ̀rọ̀ yẹn kò mọ̀gbọ̀ láàrin òun kàgbà sí ẹ̀ lọ́wọ́ mi ni kòǹgbà láàrin tó wípé ah òṣùlí tó fi parí orin tí bá bèèrè bàbá ọ̀sẹ̀ ni pé kí ni hújà ni yẹn kò sí ní àtọ́wà obìnrin yẹn láti sọ́ọ̀fù ẹ̀jẹ̀ yẹn lè sọ́ọ̀fù pléyìn wọn kó má lọ ó di wa yóò ṣe bìtà fún ẹ̀rẹ́ lọ́dí bá wọlé lọ́rọ̀ ni wọ́tẹ́kùnláà mọ́tàtàtù àwọn òṣòlì yìí ni ó di afáàyẹ kọ mọ̀gbàdọ́ ń kọrọ láwọn pé òṣòlì ó di èyí ọlọ́mọdé fọ́rọ̀ yìí wà láà ní òṣòlì tó wọ́n bí nílò tọ̀bọ̀lù sí tán tánà arba wa ìṣẹ́lú ní bẹ́ẹ̀ dàlmíà dàlmíà tẹ́yìn wọ́n bí ní 264 years after hijira tuwafiya tánà ashara wa sarafumiya wọ́n bí kú ní 210 uh, years 310 years after hijira báwo 86 years nínú láyé ni àbí ẹ̀kọ́ ni ọlọ́kọ̀ máa kẹwàá من تصانيفه إنه هو تيرا تشك عليه هناني تاري الأمم والملوك ìtàwọn nations ó di àtàwọn ọba yóò sọ ọmọ the rise the rise of the nations and the fall of nations náà ọba ẹni tẹ real rise kí lọ fà tí wọ́n fi wó ọmọ yẹn lọ́gbọ́n ẹni sọ̀rọ̀ fún wa bayani ta'awil ayé Qur'an jami bayani tafsir ní tíra tafsir ní ó di yẹn قال إمام الذهبي رحمه الله إمام الذهبي بدوتي علم علم النبلاء وبيرو إمام تبراني في كان ثقة كل فكتاني لا فكتان حافظاني انتي جابين كبروني أقول أجنا رأسا في تفسير قالوا جنة هم طالبون تفسير إماما في فقه إمامني المفسرني ìmáàmù nínú lọ́nà síkì wà ìjìmáàwó ẹ̀kọ́ ìkìláàb wọ́n ma ń pa ìgbáwọn ìfà àpàlùpàlù lórí ó dẹ̀ ma ń pa ní ọjà àpàlù lórí aláàmùtò fi tààrí òun gan àmìkẹni nínú ìtàrí àmìkẹni wà ayámi náà ó dẹ̀ ma ń pa bí àwọn èèyàn tó gbọ́ kú àwọn alárúbáwá àbí àwọn ìfà ìmùsùlùmí wọ́n máa tẹ́lù to consultation

máa wà ẹwà lọ́pẹ̀ ọ̀rẹ́ kẹ́ẹ̀mì ààkì ó di yìí jẹ lọ́dẹ̀ náà ààrùn bí kìrà àti ọmọ àwọn kìrà àti àwọn ìmẹ́mù ní kìrà àbẹ́rẹ̀ dárík síra alamun nubala ìjọba ìsọ̀rọ̀ ẹni ní volume 14 page 270 wallahu ta'ala alam ọlọ́nkọ́ wa sọ́wọ́lẹ̀ sáré صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته